salamun salamun salamun salamun salamun alaykum salamun salamun bókìbókò olólùfẹ́ wa tí ẹ ń wò wá ní gbogbo àyíká ètò ń kálukú láǹfààní àti pàdé mi ní ìdájí tèní wípé akó àti lọ àwẹ̀ díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ à ń ti lọ náà nìyẹn o kọ́lọ́n dákúnmọ́sà jẹ́ kẹ́mi ọ̀rẹ́ yín oṣù láyé àtàláfíà bá a ti bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ àtàláfíà tá a bẹ̀rẹ̀ pẹ̀lú dùnú lọ́mọ́sà jáfì dùnú parí àwẹ̀ náà ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah mọ́jú wọn gbà tán ní ẹ̀yìn ìwẹ̀ nìkọ̀ọ̀kan wa o la hawla wala quwwata illa billahi al-ali al-azim eléyìí ni mo fi kí wa láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò yìí tó wa Ramadan Kareem orúkọ mi yìí padà Alhaji Abdulqadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà lọ́kalẹ̀ sórí ètò hmm, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń pè mí lórí ètò yìí lọ́dún yìí òun náà ni kí ẹ kún wa lọ́wọ́ ẹ̀yin náà mọ̀ gbogbo nǹkan ṣe rí gbogbo ìlú ṣe rí pé ìlú ní agbára díẹ̀ ọ̀la kí àwọn ọ̀gá wa púpọ̀ níléeṣẹ́ Orísun ọlọ́mọjọ bàjẹ́ fún wọn bàbá wa Fẹ́mi Adéríbigbé ọlọ́run dákun wọ́n fi wọ́n lẹ̀ láéláé ọ̀làlá ilaha illallah ọlọ́mọsàbà dúró tì wọ́n ọ̀gá wa òǹkù Ṣèyí Adéríbigbé ọlọ́mọba wa pẹ̀lú tó ń ti bẹ́ẹ̀ àwa rọ gbogbo ẹ̀yin olólùfẹ́ ogun ẹ̀yà bàbá wa tí ẹ̀ ń wò wá ń lé ẹ dákun wa lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ dúró tì wá pẹ̀lú àrísìkí tọ́lọ́run bá fún yín kí ẹ gbé kẹ ẹ gbówó wá sórí ètò yìí láti fi sponsor ètò yìí kétò yìí lè bá a máa tẹ̀síwájú kọ́mọ̀dé pé yọ dàrin kan yẹn kan sọ pé ah àmọ́ rí wọ́n mọ́ o kọ́mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kàyọ́ lọ́wọ́n ọ̀dẹ̀ níjọ́ bẹ́ẹ̀ lágbára ọlọ́run a gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti dúró tì wá ọlọ́mọ́sàbà dúró tì yín bàbá wa Eh, eh, alhaji wa professor ahmed bin salahuddin ọlọmọsàbà wa pẹ̀lú ọlọ́run ní fi í sílẹ̀ hmm, ìyá wa kọ́lẹ́tọ̀wó ìyá wa alhaji wa khadija sọ́ọ́lá àti gbogbo ẹ̀yìn ìyá báyìí alhaji wa abdulateef ọ̀yáṣípẹ̀ àtìyàwó wọn ọlọmọsàbà wa pẹ̀lú yín àwọn tẹni àmọ́ tọrọ àdúrà fún ọlọmọsàbà kẹwọn bá wa gẹ̀ wọ́n lọ́n kó sekú nísìmí fẹ́ni kọ̀ọ̀kan wọn ajá wa mansoura tó lo atóyìn láti lo abẹ́kúta ọlọmọsàbà wa pẹ̀lú yín gbogbo aṣọ tẹ́ kó fún wa ọlọmọsàbà ọlọ́run níjẹ́ yìí náà sí òhò ọlọ́run ní fi sílẹ̀ ní dààmú lágbára ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ní báyìí àtàkọ́sọ́ bọ́ sókè lọ́hùn-ún láti lọ pàdé eré orí ìtàgé tòní tí à ń wò lọ díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n sọ fún wa wípé ìtàn tí ẹ̀ ń wò yẹn o eh, pẹ̀lú ògo ọlọ́run insha Allah ìbéèrè ó wáyé lẹ́yìn tá bá parí ẹ̀ <laughs> ìbéèrè ó wáyé lórí ẹ̀ kọ́lọ̀ musa gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa. a lọ wo tá a bá kó ń bẹ adarí sílùú lọ́rùn lọ́dọ̀ bàbá wa lálùkùránì láti lọ gbọ́ wá sí wọn tí wọ́n máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ní gbogbo gbà tó bismillah. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem gẹ́gẹ́ bí mo ti wí nígbà tí mo ń lọ sókè lọ́hùn lẹ́ẹ̀kan wípé àwọn àlejò mi tí mo gbé wá lánàá náà ni mo fẹ́ gbé wá lẹ́ni àwọn náà ni àfáà àgbà Sheikh Lukman Tefutu àdọ́kítọ́r Lukman Tefutu wọ́n sì wà nù ilé agbára ń bí pẹ̀lú mi bàbá ẹ̀ bá ń sálàmù sáwọn ará ilé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. alẹ́ ní ntí a yanjú lónìí ọ̀rọ̀ kan ni tó pàtàkì tọkàn èmi àti ẹ tọ́já sí pé àìmójútó kínní ẹ̀ gan ó ń da ọ̀pọ̀lọpọ̀ lérú kí ni nǹkan ọ̀hún òun náà ni ahamiyatul waqti pàtàkì àsìkò pàtàkì àsìkò báwo làsìkò ti pàtàkì tó kí là ń pè lásìkò báwo là á ti lò tá a fi jèrè lórí ẹ̀ bàbá pàtàkì àsìkò òun náà mo fẹ́ kẹ́ bá yanjú lónìí. bismillahir rahmanir rahim. وصلاة والسلام على أشرف رسول الله سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم آمين إنما الأعمال بالنيات وإنما لكل من إيمان أدوك ولد الحمد لله أترى عليكم كي عليكم جفون النبي محمد صلى الله عليه وسلم Ọlọ́run Ramadan ni à ń bẹnu ẹ yìí Ọlọ́run tó ní ká bẹ̀rẹ̀ ní rọ̀rùn Ọlọ́run mọṣá jẹ ayọrí ẹ rọ̀rùn fún wa jẹ aṣẹ lásán o Ọlọ́run ládàá ti ládàá ti mẹmbẹ Ọlọ́run kó pè fún wa. Allahumma. ilaha illa nípa àsìkò béèrè tí ẹ béèrè lọ́wọ́ wa bàbá wa wàdúrà àsìkò nítumọ̀ mi tó tayọ pé alwakitu walhayat. abánikí ni ń jásìkò ìgbésí ayé ọmọnìyàn ni ń jásìkò alwakitu wa sa'adatul insan wa sa'adatul insan oríire ọmọnìyàn òun ni ń jẹ́ àsìkò ọlọ́run tó ní wá gan ẹ̀rí pé ọlọ́run value àsìkò débi pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ hayat lọ́lọ́run ń pè wá sí. Si léyìí tí fi ń sọ pàtàkì àsìkò fún wa ẹ̀ẹ́dì tọ́lọ́mọ bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ayé ọlọ́run ń pè wá lọ bí àsìkò nígbà tó lọ́n sọ́nà kí bá dáhùn sọ̀bílẹ̀ ẹ̀rọ sọ́nà ajímọ̀ ọlọ́run ni alhajju aṣèwòrò máa lò mẹ́tọ̀ so àsìkò kẹ́ni tá a fàsìkò sí ní kí bẹ́ẹ̀ ti ṣe ni so ọlọ́run ní á kírun ó ní á gbàwẹ̀ ó ní inna salata kanat alal mu'minina kitaban mawquta ọlọ́run ni hmm. mo ti fàsìkò sí hmm. ọlọ́run ń pè wá lọ síbi àsìkò wàdóhà wàléèlì hmm. ìdá ayágisà wàléèlì ìdá ayágisà wàdóhà wàléèlì ìdá asájà ìdá asájà ń pè wá lọ bẹ̀. wànàhárì ìdá ayágisà so wọ́n ah, lọ ti ń pè wá lọ gbó kínní yẹn ń sọ pàtàkì àsìkò wàlá àsìrì ìnàlẹ̀ ìnsẹ́ni láfi kọ́sẹ̀ ta ni ó lò ó dáadáa tí ó ṣoríire hmm. ta ni ó lò ó tí ó gbé ko ìyókù so asiko ó pàtàkì hmm. nínú ìgbésí ayé ọmọnìyàn kódà ọlọ́run ọba tó sọ fún wa ń bò míì ọlọ́run yáyọ lẹ́dí náà àmọ́nù la tulhikum amwalukum wala auladukum an dhikrillah ẹ má jẹ́ ó gbà yín lágbe ń tẹ wáyé wá ṣe àsìkò hmm. pàtàkì kẹ́ ẹ lè fi mójútó mo fẹ́ dà mo fẹ́ dà ẹ má jẹ́ ó gbà yín lágbe anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi náà ń pè wá sí pàtàkì àsìkò anabi jẹ́ ó shababaka kọbla haramika so wasihataka kọbla sakamika. so bá níbi tí ń pè wá sí yẹn àsìkò ní sọ fún wa o mójútó mójútó lo ó kó tó di pé yóò lò ọ hmm, hmm. lo àwọn àsìkò yẹn kó tó di pé yóò lò ọ àsìkò wa pàtàkì débi wípé nígbà tá a rí arákùnrin kan tó yẹ sí pé ó bára rẹ̀ nínú desert ó wá sọnù síbẹ̀ kò mọ̀nà ó lọ báyìí kò mọ̀nà ó lọ báyìí kò mọ̀nà ó wá sọnù ó ti wá bára rẹ̀ pé òun ti sọnù lẹ́ẹ̀kan náà ló bá rí álàmù kan àṣìá kan tó yẹ sí pé ó lè tọ́ka rẹ̀ gbàbí má débi àṣìá yẹ kí ọ̀nà ó yé mi. Hmm. níbi títí ń ṣe ràbàràbà kóhun débi àṣìá nígbà ẹ̀gún bá gun lẹ́sẹ̀. Hmm. láàárín ìṣẹ́jú kan wípé kóhun yọ ẹ̀gún yìí ni ọ̀bá aláṣìá mọ́. la ilaha illallah. làhàdọ́tà ya sahibi antẹ́gfàlà. Hmm. alfa mailin zada bọ́ndàlì manzili. rọ́ọ̀mà naqṣa shawki hina rajulun. فاختفى anna àdèrè المعملي. màmẹ́lì so bó bá já sí pé láàárín ìṣẹ́jú kan tí a fẹ́ fi yọ ègún lẹ́sẹ̀ ló wá di pé kò rí n tí ó tọ́ka rẹ̀ tí ó fi mọ̀nà tó wá fa sábàbí tó kú sínú dẹ́sàtì ìṣẹ́jú kan péré ló ṣe lófo ìṣẹ́jú ẹyọ kan ìṣẹ́jú àyà wọ́n ti bá a tìyà ìṣẹ́jú ọyọ̀ kan ló ṣe lófò mm. ni ó fi kú sínú dẹ́sàtì wá wo ẹni tó ń lo wákàtí mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà tí efi ń tẹ fóònù tí èsì pé ń ṣe bísínẹ́sì ń bẹ̀ kò níṣẹ́ ládà kan tí fi ń ṣe ó sì ń ṣe ó sì ń ṣe lófò ẹ wá dúró òfò tó ṣe hmm. bàbá wo nu ramadana tọ́lọ̀ ní àwà yìí ha àsìkò mọ̀ pàtàkì nu ramadana o àsìkò pàtàkì o kìí ṣe inú oṣù yìí lèèyàn máa fi ṣeré ẹni tí ń bẹ ńlé tí ń gbààwẹ̀ má fàsìkò ṣeré ìṣẹ́jú kan ò gbọ́dọ̀ lọ fún ọ láti fi ṣeré kọ̀ wá ní nǹkan kan fi ṣe kò gbọ́dọ̀ rí kódà ẹni ó lọ hajj ó umra nínú Ramadan yìí ha àsìkò ládàá ni o má fi ṣeré àsìkò ládàá ni má jẹ́ kó jásí kí o gbọ́ àsìkò táwọn olùlọ́ fi ya fọ́tò ní ẹ̀rí mo wà ní aram mo wà ní kaaba wọn yìí kọ́ fi gba alájà alájà mi sàmí. ẹ àwọn náà àwọn náà ṣàdúrà fún yín ní gbogbo ìgbà mélòó ló ṣe fún rẹ mélòó ló ṣe fúnra rẹ ń bẹ àsìkò pàtàkì nù ramadana yìí débi wípé àtobìnrin àtọkùnrin a gbọ́dọ̀ pàtàkì àsìkò ká má bàa ṣe àwẹ̀ lófò ẹlòmíì ń fi bí panu ni àmúṣàwẹ̀ ló fún un tọ́lọ́ ń fẹ́ jẹ́ káwẹ̀ yẹn ṣe nínú ayé ẹ̀ kò tí ì ṣe n tí ó wájú rí iṣẹ́ àsìkò ni àfi kó mánéjì àsìkò ẹ̀ dáadáa lọ́nà wo sùn nígbà tó yẹ kó sùn jí nígbà tó yẹ kó jí jẹun lásìkò tó yẹ kó jẹun gbọ́ tẹlifíṣàn lásìkò tó yẹ kó gbọ́ gbọ́ rédíò lásìkò tó yẹ kó gbọ́ tìláwà àlùkùránì lásìkò tó yẹ kó tìláwà àlùkùránì fi ramadana yìí kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ̀kan lọ́dún ní ń wà wọn náà wá rí programu kan tó ọmọ ṣe nu yàrá rẹ fáwọn ọmọ rẹ kódà kó ọmọ jàfa pé wọ́n jókòó kalẹ̀ pé ẹ̀wù ẹ̀ẹ̀kan ní ramadana yìí wọn tó bá ti wá yóò kórè wa tó bá wá yóò kó aburú lọ àwa náà ajá opportunity ramadana yìí ẹ jẹ́ ká fi lé ní tí ò da gbọ́n mi sí omi ò tó ìbàjẹ́ ká fi lé e kúrò nu yàrá wa ká wá invite orí àsìkò ló gbọ́dọ̀ lóò lílò tó o bá lò ó yẹn ló fi gba ládàá wẹ̀ má sọ pé òun gbá wẹ̀ ọba ń tẹ fóònù gbogbo orí tiktok lẹ́lòmíì ń wò ìyàwó mi kò ní gba ládàá kan nínú ramadan yẹn nítorí pé òun àti tiktok wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí ni a ní àmì ah, òfẹ́ káwọ́ ẹgbò mi ni ah, àwẹ̀ ẹ̀dọ́ tó ti bàjẹ́ tipẹ́tipẹ́ hmm. ó ti bàjẹ́ tipẹ́ torí pé òun mánéèjì àsìkò rẹ̀ dáadáa ẹni ó fi ìṣẹ́jú kan wẹ̀gún lẹ́sẹ̀ ẹ wo bófo ṣiṣẹ́ wàá wòye wákàtí tí wọ́n ń ṣe lófo nu ramadan yẹn Imamu ṣáfì rahmatullah alayhi wọ́n ní tí ramadana bá ti dé ìmáàmù ṣáfì ọgbọ̀n alukurani ní parí inú àwẹ̀. allah akbar ọjọ́ kan àwẹ̀ ọjọ́ kan alukurani kan ọjọ́ kan alukurani kan ọjọ́ kò sí nǹkan imamu shafi mọ̀ ṣáfì pé kurani inú àwẹ̀. àfa àwa àgbà hasanu lè basiri bí ramadana bá ti dé olóhùn ò níṣẹ́ kò síṣẹ́ olóore míì má tó tayọ kurani inú ramadana hmm. nítorí pé ntọ́lọ̀ nítorí ẹ̀ sọ̀ọ́ kalẹ̀ nu شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات يعني هدى يبلوا وبينات وتواني من الهدى والفرقان ewu adúrú oore tí Ramadan kó wa àwa lè ro oore yẹn àfi ká mánéèjì àsìkò wa dáadáa nínú ẹ nínú ẹ inú Ramadan kọ́ lèyàn máa rìn kiri máa rìn kiri mọ́nú Ramadan àwọn ẹni àwọn ẹni àná gbogbo àsìkò wọn ni wọ́n fẹ́ẹ́ fi gba ládà torí pé wọn àmọ́ bóyá mi ò bá wọn láyé èmi àti ẹ wá lọ́pọ̀túnìtì ọlọ́run ní kó bá wa láyé ọ̀wá ń ṣe Ramadan yọ̀bọ yọ̀bọ hmm. yọ̀bọ wá ń wéṣẹ̀ àsìkò ńlọ jókòó ti TikTok àdàkùn lọ́pàá bó ti ń wo TikTok òun lọ́pàá bọ́ síbi iṣẹ́ ládà hmm. Facebook ló wò fá wákàtí méjì fi dàrí là kọjá àlásà dìde dìde dìdélẹ̀ lọ dìde di Facebook lọ́ wo ṣe rọ́gbọ̀n lọ́ ṣiṣẹ́ ládà bọ́ọ̀ bá ní nǹkan míì tọ́ ọmọ ẹ̀ ṣe mọ́ sì jókòó máa ṣàdúrà fọkọ rẹ̀ bọ́ọ̀ bá ní nǹkan míì tó ṣe mọ́ jòkó ọmọ ṣàdúrà fáwọn ọmọ rẹ ń jásípò ń lo àsìkò rẹ dáadáa nù èyí ò ní túmọ̀ kutiba alaykum siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum kì í ṣe pé àwọn wòye sí pé àwọn ìjọ yẹ̀wúdí nàṣàrà ọlọ́run sáwẹ̀ lọ́rọ̀ yẹn fún wọn nìkan rárá àwọn tó ṣáájú àwa náà nínú mọ́mì níbo ni wọ́n ti gba àwẹ̀ tán fi soríire wọ́n lo àsìkò wọn dáadáa ni o nígbà tí yẹn bá ń fi odidi ọjọ́ kan parí alukurani ọwọ́ ni bọ́gbọ́n àwẹ̀ bá ti parí ó parí odidi àlùkùránì ẹ wo àwọn tàná sẹ́mi àti ẹ ṣe bẹ́ẹ̀ ẹlòmíì ò rí kùránì kan parí o ẹ wo bí àwẹ̀ rí ẹlòmíì ò tí ì rí kùránì kankan bẹ̀rẹ̀ rárá àmọ́ wàláhì làzim kò kú ìṣẹ́jú kan kò kú lórí tiktok kò kú lórí facebook gbogbo tí ń lọ ń bẹ̀ lọ́ fẹ́ mọ̀ àtọ̀rọ̀ ọlọ́rọ̀ èyí tó kan àti èyí tí ó kan gbogbo ẹ̀ lọ́ta kùtì ìtọ́wá hmm. ayẹ kórìmúnú gbèsè ayé ládàá ń bọ́mọ lọ́wọ́ Allah. àní ìṣẹ́jú kan lọkùnrin ó kàn ní kó òun yọ ẹ̀gún lẹ́sẹ̀ láàrin ìṣẹ́jú kan ó sì lórí rẹ̀ bá lọ orí bá bọ́mọ lọ ìṣẹ́jú ẹ̀yọ kan kò pèsè ìṣẹ́jú àyà nípa wá wo iye ìṣẹ́jú tí wọ́n wákàtí tí wọ́n ń ṣe lófo torí náà ah, ah. ẹ dàgbà ẹja mánéjì àsìkò hmm. ká lè bá a rí ládàgbà pé nínú Ramadan. Masha Allah ta'ala àwọn afáwà sheikh dr ah, Luqman Tefutu àwọn ni wọ́n ti ń bá wa yànnà ọ̀rọ̀ nípa tá ń pè ní àsìkò wọ́n ń jóyìn wa wípé àsìkò tá a ní nínú ayé tá a fẹ́ lò igun ò tó nǹkan toríjọ́ tá a bá kú òun ẹ̀tọ́ lọ́mọ máa ń béèrè pé ọmọ lò tọ́dún ní báyìí láyé èèyàn máa wò pé ọdún bò ní mi tí mo ń tó ẹ̀kọ́ ọkọ̀ kọjá ń bẹ̀ ni ah, ah, wọ́n ní àsìkò yẹn bó ti kéré máa nínú àfi lò dáadáa tó o bá lò dáadáa ó padà dùnnú lórí ẹ̀ ẹ já lọ sókè lọ́hùn náà ń tá a bá padà dé afáwá sì wà ń kalẹ̀ wọn àti kúrò ẹ̀ṣìn ẹ̀kú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wa Ramadan Kareem hmm. ọ̀rọ̀ lẹ́gbẹ́ yẹn o látẹnu àfáwà Sheikh Lukman Tefutu tí wọ́n ń bá wa yànnà náà ọ̀rọ̀ nípa àsìkò àti bá a ti lo àsìkò àsìkò tá a ní nínú ayé báwo la ti lò ó hmm. ẹ bàbá ẹ ti ń bá wa sọ̀rọ̀ nípa àsìkò tá a fẹ́ lò ní Ramadan bá a ṣe gbọ́dọ̀ pín in bá a náà fi ṣèbádà tá a máa fi yànnà fìlà tá a máa fi ṣe dáadáa mo fẹ́ kẹ́ ẹ bá mi tún sọ̀rọ̀ lórí àsìkò ọmọnìyàn gan fún rẹ̀ nínú ayé ọjọ́ mélòó la nínú ayé sẹ́mi pé bá a ṣe wà nínú ayé nísìnyí àkọ́kọ́ ni pé ẹnìkan ọmọlá ẹnìkan ọmọ kí ni ọ̀sẹ̀ rẹ̀ lọ́la ẹnìkan ọmọ ọjọ́ tó ń wò kù so báwo la ṣe lo àsìkò ẹnu wọn bá ń tá a bá ní náà tá a fi ráàánú ọlọ́run gbà tá a fi rí ọ̀nà ọlọ́run. alhamdulilayi ah, gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè pé àsìkò gangan nínú ìgbésí ayé ọmọnìyàn hmm ẹ jẹ́ ká wòye nínú àdéhìsì anabi wa muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní àwọn kan lọlé anabi àwọn bá àwọn ìyàwó anabi àwọn ìyàwó anabi wọ́n ròyìn fún wọn bá anabi tí máa gbààwẹ̀ bíi ti kírun bíi ti yan náfìlà ha wá sí ìwà wò wọn lára ìkan bá ní láti ní lọ ìní súnmọ́bì wọn káyì <laughs> ìní súnmọ́bì wọn gbogbo ayé mi máa fi ṣe tọ́lọ́ máa fi yan náfìlà ni. ìkan ní ẹ̀gbọ́ èmi ò èmi ò jẹun mọ́ àtàárọ̀ àtọ̀sán àwẹ̀ ni màá bí gbogbo wọn ti pín in ìkan ní ah, gbogbo ayé mi náfìlà ni yàn wa ń gbọ́n tí wọ́n sọ ataka hmm. ní àna àtàkàkùn hmm. bẹ́ẹ̀ tí mi hmm. èmi tẹ ẹ wá fẹ́ kọ́sẹ̀ yìí èmi ń jẹun ìṣe ìyàn náfìlà èmi ń gbààwẹ̀ ń sùn èmi níyàwó èmi ń sún lèlè ní ara ó níwọ̀ tó fẹ́ gbà gẹ́gẹ́ bí ìgbésí ayé ọmọnìyàn gbogbo tí jẹ́ orí ayé làwa náà nípìn ń bẹ gẹ́gẹ́ bí mùsùlùmí ó gbọ́dọ̀ lépa sálápá ń tètè débi orí yẹn má sọ wípé ayé tèmi fẹ́ máa lò mo fẹ́ sáfáyé mi ò tiẹ̀ fẹ́ ṣe tọ́lọ̀ nìkan mo fẹ́ fèsì àràrà alukurani sọ pé wàlẹ̀ àtàǹsà náà sí ìbẹ̀kẹ́ mi náà dúnìyà má gbàgbé ìpín rẹ̀ nínú ayé ìjẹ́pọ̀ fẹ́ sin lọ́hùn kò sọ pé kò má ṣiṣẹ́ tó fi lówó wọn náà bá wọn wá owó ṣiṣẹ́ kó o wá owó má jòkó lé kó o wá lọ ń bẹ lọ́hùn ọba àsàmáwulẹ̀ àtúntẹ̀lù dáàbà sámà rọ góòlù jáde lọ ṣiṣẹ́ iṣẹ́ tó o bá ṣe yẹn òun fún ìgbésí ayé rẹ ní àkú rẹ nìyẹn ìwọ̀ tó yẹ ẹ ní nìwọ náà ń fún yẹ kó lè bá a ní kó bẹ́gbẹ́gbẹ́ káwọn ká lè bẹ́ẹ̀ náà ni tọ́lọ́hún náà ó níwọ̀ tiẹ̀ má ti torí pé mò ń wówó mò ń wọ́lá mò ń wá dúkìá ọwọ́ àgbàgbé ìsìn lọ́hùn tọ́wọ́ àdọ́dọ̀ ọlọ́run ló gbogbo ẹ̀ ló ní ìwọ̀ tá a gbọ́dọ̀ fún látara àsìkò pàtàkì tó pàtàkì nínú gbèsè ayé ọmọnìyàn ọmọnìyàn gbọ́dọ̀ fi ayé rẹ̀ bó ṣe fẹ́ dáa fún gbé èèyàn gbọ́dọ̀ fi ráre ọmọnìyàn gbọ́dọ̀ ibi tí ó dé sí kò gbọ́dọ̀ fi ráre nítorí pé ìgbésí ayé wa ó níwọ̀ tó fẹ́ gbà lọ́wọ́ wa àlàáfíà wa ó níwọ̀ tó fẹ́ gbà lára wa làákàyè wa ó níwọ̀ tó fẹ́ gbà lára wa so ó gbọ́dọ̀ fún làákàyè rẹ níwọ̀ rẹ̀ sinmi lásìkò tó yẹ kó sinmi sùn lásìkò tó yẹ kó sùn jẹun lásìkò tó yẹ kó jẹun oye mumi lásìkò tó yẹ kó mumi tọ̀ lásìkò tó yẹ kó tọ̀ òun fún ara rẹ ní ìwọ̀ nìyẹn o má jẹ́ nígbà tí ìtọ̀ wa ń gbọ̀n wa mú ọ̀gọ̀lọ́ gbẹ̀dọ̀ lọ́tọ̀ òun ò ń jàǹbá ara rẹ

láti lè fi mójútó bó ti lálàáfíà àsìkò kan ló lò fún dìde ńlẹ̀ nígbà tó bá yẹ kó lọ jẹun lọ jẹun dìde ńlẹ̀ lọ tọ̀ dìde ńlẹ̀ lọ sùn dìde ńlẹ̀ lọ ṣe dáadáa dìde ńlẹ̀ lọ kírun òun ni ọjà sí pé òun fún ayé rẹ ní ìwọ̀ tó yẹ kó fún gẹ́gẹ́ bí ẹ̀kọ́ àlùkùránì pé wala tansa nasibaka mina dunya má gbàgbé ìpín rẹ nú ayé o wọn náà ní ìpín tó o fẹ́ gbà nú ayé so ìpín ayé ni wípé ṣiṣẹ́ lásìkò tó yẹ kó ṣe sùn lásìkò tó yẹ kó o sùn jẹun lásìkò tó yẹ kó o jẹun káyé ẹ lè bá a nítumọ̀ kálàáfíà rẹ lè bá a pé. Allahu Akbar bàbá ọlọ́run járe yín pẹ́ ọlànàbí lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí àsìkò tí ẹ̀ ń sọ̀rọ̀ fún wa yìí mo fẹ́ filé ìsànfàní fún gbogbo àwọn tí wò wá ń lé ni irú àsìkò wo ló yẹ fún ọ̀dọ́ ọmọkùnrin láti fẹ́yàwó pé ah mo fẹ́ fẹ́yàwó àsìkò sanwó pé àwọn ẹlẹ́wọ̀n eh, ní Nàìjíríà nísìnyí kí wọ́n tó wọ age of puberty pé ó bá alága Nàìjíríà wọn ní eighteen years. Now so nítẹ̀sìn kí ni àsìkò ẹ̀ àti pé èèyàn fẹ́ fẹ́yàwó àsìkò ẹ̀ èèyàn fẹ́ gbàwẹ̀ náà àsìkò ẹ̀ tó yẹ pé àwọn ẹtì dọ̀ràn yẹn lérí iléyà pípa àsìkò ẹ̀ ájì lílọ àsìkò ẹ̀ ẹ bá yanjú ẹ̀ níwájú ní pépèpé káwọn yẹn mọ àsìkò tó alhamdulilayi rabbil alamin ṣe rí àkókò tó kọ́kọ́ gbé lórí ọ̀rọ̀ age of eighteen years yẹn hmm. kò kí ń ṣòfin ayé lónìí o Islam lónìí o hmm. ọjọ́ mi àmọ́ discuss lórí ẹ̀ ṣe rí risalatul kaira wa ní tíra risala fi kí udan kéwòn òun náà fi gbé odidi national constitution ìlú kan kalẹ̀ wọ́n kàn yọ gbogbo ìbàdàn àtúbẹ̀ wọ́n yọ kó mbẹ̀ ni so now àwọn international laws ẹ hmm. tíra fi kí wa ni wọ́n fi kọ́ mí níbẹ̀ ló ti wà wípé ok ń bọ́ la lè gbé sínú buluk àwọn àfa gbé yẹ̀wò àwọn míì ní fourteen years àwọn míì ní fifteen years làwọn àfa kan gbé fi eighteen years so ọ̀dọ̀ islam ni wọ́n ti derive rẹ̀. máa bá gbọ́dọ̀ kọ́ pé ọmọ tó gbàjọba fi pọ́ ọmọ yẹn tí yẹ. o ti bàlágà ibẹ̀ ni àwọn àáfàá gbé e sí pé sínú ìbòlò islam ló ní kì í ṣe pé àwọn olóyìnbó ló ní àwọn alákòóró rárá o. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ni wọ́n yí lọ́dọ̀ wa àmọ́ wọn ṣe ń tẹ̀rọ ọ̀fù gbọ́dọ̀ mùsùlùmí làwọn ti mú research ló jẹ́ káwọn àáfàá mọ̀ ìgbọ́dọ̀ wa ní ti bọ̀. gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ ẹ wá béèrè èyí tó dáa jù ni pé sàwájú nù bẹ́kẹ̀rẹ̀ ó dáa kí ọmọ mùsùlùmí tètè fẹ́ yàwó ntí jẹ́ ìbàlágà yóò máa yàtọ̀ nílùú kọ̀ọ̀kan lágbègbè kọ̀ọ̀kan pàápàá jùlọ bí wẹ́dà ló bá ti rí àti climate ló bá ti rí yóò máa lapa lára àwa tá a bá ń gbé bẹ́ẹ̀ so òun ló fà tó jẹ́ sí pé àwọn ọmọ ìlú mi wà tó jẹ́ sí pé arọ́mọdún mẹ́rin tó menstruate so ìlú mi wà arọ́mọdún mẹ́wàá tó menstruate so ní nàìjíríà wà yìí pọ́ǹsì ti gbé àti arọ́mọdún mẹ́sàn-án tó bímọ successfully ní nàìjíríà wà yìí tí n bá ṣe mistake i think it's year two thousand and seven or seven punch gbé gbogbo ọmọ ọdún mẹ́sàn-án ó bímọ successfully so ní jásí pé ìlapa weather àti climate yóò máa lapa làwọn tá a máa ń gbé nù yẹn so ló fi jásí pé ìjẹ́bàlágà kò lè rọrùn ní pé bákan náà ni ó ṣe rí ní gbogbo ayé àmọ́ àwọn àfáà gbé sí pé ó tiẹ̀ wá pẹ́ ju eighteen years èyí tó wá dáa ju bí yàn bá fẹ́ fẹ́ yàwó kó tètè fẹ́ yàwó lọ dáa kó mọ̀ máa pẹ́ jù kó mọ̀ pẹ́ jù àtọkùnrin àtobìnrin àtọkùnrin àtobìnrin kó mọ̀ bá lélẹ̀ tó <laughs> ọlọ́lẹ́gbọ́n tá àwọn afáwà Sheikh Lukman Dr. Lukman Tefutu tí wọ́n ti ń bá wa yanjú látàárọ̀ kọ́lọ́mọ́sá bá wa san wọ́n lẹ́sàn-án rí wọ́n láti nẹ́bi lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọ́ṣe wa ti eléyìí ọlọ́mọ́ṣe láwa máa fún yín gbogbo àti àwọn pè yín náà lẹ́ ń dá lóhùn ọlọ́mọ́ṣà ń bá a dá yín lóhùn wọ́n láti nẹ́bi Muhammad lọ́dọ̀ ọlọ́run ní fi yín sílẹ̀ ẹ̀ ní dààmú lágbára ọlọ́run wala la hawla wala quwwata illa billahi al-ali al ẹ ní àná a fún yín ní àwọn kùránì kan àtàwọn aṣọ kan ní a tún láǹfààní àti fún yín ní kùránì míì léni náà ẹ tún gba kùránì kan sí léni kọlọ̀ ńdá kọ́ mọ́sá fi àlùbáríkà sí ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run lálá hàwùlà wàlà kúwàtà ilà abilà ilẹ̀ alẹ́ ilẹ̀ asim ọlọ́run mọ́sá bá san ilẹ̀ san rí. gbogbo alólùfẹ́ wa a lọ sókè lọ́hùn nísìnyí gbàtí a bá padà dé mm, ìbéèrè tòní yóò wá wáyé gẹ́gẹ́ bí ìṣe wa ẹ̀sùn ẹ̀kú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yín tó wa Ramadan Kareem ètò alálùbáríkà tẹ́ ń gbádùn láti lè ṣe Orísun ọlọ́nkọ́ gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tó ẹni tẹ́ ń wò wá àtàwọn náà tá à ń ṣètò ọlọ́run ní fọ́ wa lójú ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah kò ní bá láfíà ara wa jẹ́ o. àwa kí àwọn afáwa Sheikh Lukman Dr. Lukman Tefutu ti agbádùn tán yìí pẹ̀lú gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa pàtàkì jù nípa àsìkò àsìkò ẹ̀mọ́ra àsìkò láre o wọ́n fàsìkò ẹ̀ ṣòfò ntọ́ba yẹ kó o ṣe lásìkò tó yẹ kó o ṣe é tètè ṣe é lásìkò ẹ̀ torí yóò padà dàbámọ̀ tó bá yá hmm, kọ́lọ́wọ́n gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ìwọ tó yẹ kó fẹ́yàwó lásìkò tó yẹ kó fẹ́yàwó wọ́n sọ pé ń kàwé lọ́wọ́ ẹ máa rún mọ́ra wọn náà ni o ìwọ tó yẹ kó lọ́kọ lásìkò tó yẹ kó lọ́kọ wọ́n sọ pé mọ́rò pé bẹ́yà torí bẹ́ẹ̀ wà rẹ̀ ṣe wà nísìnyí ó ṣe wà títí láéláé o tètè ṣe kó tó pẹ́ wà wọn sá lọ tẹ́wà bá ti sá lọ tán àwọn ọkùnrin ọmọ sá fún ọ ni wọ́n mọ̀ rò pé o ti bímọ wọ́n rò pé o ti níyàwó wọ́n rò pé o ti lọ́kọ ni wọ́n sì nímọ̀ pé o ti rẹ̀ ẹnìkankan pé ọ́ tó ọlọ́run ọ̀sà ní wa o ọlọ́run ní bá àsìkò wa jẹ́ mo kí afáwa Sheikh Lukman ọlọmọsàbà ṣe dáadáa fún yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah tó kó tó pé a máa ń dágbé lórí ètò ti àárọ̀ yìí adúpẹ́ pọ̀ lọ́wọ́ àwọn olóore wa alájọ Professor Ahmed bin Salahuddin adúpẹ́ pọ̀ fún wọn yín ọlọmọsàbà adúpẹ́ fún yín o aláṣẹ àti olùdarí ilé Standard Insurance Consultant Limited ọlọmọsàbà wà pẹ̀lú yín alájọ àkàrẹ́jà sọ́ọ́lá ìyá àdínà wà àdúrà dáwà foundation ọlọ́wọ́n bá kunyin lọ́pọ̀ o ìyá wa alhaja kúrẹ́t kọ́lé tó wó ọlọ́wọ́n bá dúró tì yín alhaja ní alhaja wa ọ̀yáṣípẹ̀ ọlọ́wọ́n bá foríjì gbogbo àwọn òkú yín alhaji wa salahudeen owó ní kókó ọ̀yáṣípẹ̀ alhaji wa sikirullah ogun tó yìnbó ọ̀yáṣípẹ̀ alhaja wa samiato ọ̀yáṣípẹ̀ alhaja wa fatima tó lásàndé hasan ọlọ́wọ́n bá kẹ́ wọn bá gẹ̀ wọ́n o ọlọ́wọ́n bá foríjì wọn ọlọ́wọ́n kó sekú nísìmí la hawla wa murtado akórèdé ọlọ́wọ́n bá foríjì wọn bá ajá Mariam Akorede ọlọ́mọba wa pẹ̀lú yín ọlọ́run ní fi sílẹ̀ ẹ̀ ní dààmú lágbára ọlọ́run ẹ ní báyìí ìbéèrè tòní rèé o fáǹfààní ẹ̀yin tẹ́ ń pè mí pé kílókà béèrè béèrè lánàá bẹ́ẹ̀ ni ẹ má bínú a máa fi bẹ̀sẹ̀ ẹ̀ṣẹ̀ a máa ṣe bẹ̀ lẹ́kọ̀ọ̀kan pẹ̀lú ògo ọlọ́run ṣáàlà àwọn tí wọ́n ti gba ẹ̀bùn wa tí wọ́n ti gbà béèrè wa ẹ máa rí wọn láìpẹ́ ìbéèrè àkọ́kọ́ mo ní mata tahawwalatil qiblatu min baytil maqdis ila al haram ẹ rí i pé lákọ̀ọ́kọ́ bàtà nẹ́bí bẹ̀rẹ̀ dáwà ní maka ó níbi tí ń kọjú sí kírun títí tó fi délùú Madina kódà ńgbà tó délùú Madina ó ní iye àsìkò tó lò lù Madina kó tó di pé ó yí padà ìgbà tó wá délùú Madina yẹn ibẹ̀ làṣẹ ti dé wípé kó yí ojú kúrò ní Baitul Maqdas kó máa kọjú sí Baitul Haram Masjid haram so time wo ni ìyẹn ni wípé oṣù mélòó là nẹ́bí lò Madina kó tó di pọ́n yí ní ojú padà pé kọ́mọ kọjú sí Baitul Maqdis mọ́ kọ́mọ kọjú sí Masjid al ìyẹn ní ìbéèrè àkọ́kọ́ oṣù mélòó ni ẹlẹ́ẹ̀kejì man kátàbà sulh al-Hudaybiyah sulh al-Hudaybiyah pàtó wọn fẹ́ sulh al-Hudaybiyah anábì yẹn nìkan pé òun kọ́ máa kọ àdéhùn tí ń bẹ láàrin àwọn àtàwọn kìfèrí ẹni tó sílẹ̀ ńjọ́ náà akọ̀wé tà anábì ló ńjọ́ náà ta tàlàkọ̀wé nì nọmba three ممن أخذ الرسول صلى الله عليه وسلم مفتاح الكعبة بعد أن طاف بالبيت الحرام يوم الفتح